Touch FM. What, what, what, what What is is there a one? one. 101. 101.1. ní báyìí tí aago mọ́kànlá òwúrọ̀ ti lù à ń tẹ̀síwájú lórí ètò alfik fidin pẹ̀lú ọ̀làdúnni bello. wàláhùn lẹ́dí ìlà ìlà ìlà hù. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wa wọ́n pé àdìjọ kojúmọ́ abáríkà jùmọ́ àdìjọ káàbọ̀ sórí ètò yìí tí àyè tó wá tí a pè ní alifik ofidin ọ̀làdùnní belo ló kọ́ mímọ́ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ Sheikh tí wọ́n béèrè yìí pé tí èèyàn bá jẹ́ oníṣòwò tó jẹ́ pé ọlọ́ máa ń ra àwọn aṣọ tó máa ń ti òkè òkun wá ní àwọn ìlú tó súnmọ́ etí bodè ilẹ̀ wa tó wá jẹ́ pé níbi àwọn aṣọ òun níṣe ó ní àwọn ń ṣe àwọn alábàápàdé àwọn owó nínú rẹ̀ tó jẹ́ pé owó ilẹ̀ òkèèrè náà sì ni wọ́n ní owó àwọn aṣọ yìí ó sì ti ṣe bẹ́ẹ̀ ó ti fònà dé ọ̀dọ̀ titi wa ní tó jẹ́ pé àti sọ pé àwọn fẹ́ gorí omi kọjá lọ́ọ́ dá owó padà ó nira bákan bákan wọ́n ní nígbà tí irú eléyìí tó bá wáyé bẹ́ẹ̀ báwo ni àwọn ò ṣe ṣe láti dájú pé àwọn ṣe bẹ́ẹ̀ dá owó olówó òun padà léyìí tí àwọn bá níbi aṣọ táwọn rà wá táwọn fẹ́ máa tún tà eléyìí wọ́n jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ọ̀dà ẹ̀jẹ̀ndà dúró bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dájú àwọn tí wọ́n lo aṣọ bọ́sùkọ̀rọ̀ eléyìí tó jẹ́ pé àwọn kan ti lò rí kó tó di pé àwọn náà tún fẹ́ kó ránṣẹ́ fáwọn míì láti tún lò kò sí tàbí ṣùgbọ́n gẹ́gẹ́ bó ní bèrè ti ṣe sọ ọ̀pọ̀ ọ̀gbà náà máa ń bówó pàdé nínú àpòrú àwọn aṣọ wọ̀nyí àbá àwọn ṣòkòtò rẹ̀ àwọn owó yìí ń gbà míì wọ́n sì máa jẹ́ owó tó níye lórí gidigidi eléyìí tó ṣe pé ẹni tó ra òun bó bá tiẹ̀ ní òun fẹ́ dárú owó òun padà ta ló fẹ́ dá padà fún nítorí pọ́wọ́ ẹni tó náà ti rà òun náà rà ló díndín ní hmm. òǹgọ̀ ọmọ talẹ́ni tó bọ́ sọ̀hún fẹ́ni tí ó padà tuntun tà fẹ́ni tí ó rà. bọ́ọ̀lù o ṣe wá fẹ́ sọ yìí pé dapada dà padà kálọ̀ dà padà fún wọn kò kọ rẹ̀ àtàdírẹ́sì àtìlú rẹ̀ bẹ̀. Hmm. ètò jà lábẹ́ òfin ni pé téèyàn bá fi lè nǹkan bá téèyàn sì mọ̀ pé bóyá wọn a máa ṣalábàápàdé owó nínú rẹ̀ hmm. gbọ́dọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀mí pé mo rà kí n lè bówó ń bẹ̀. Hmm. nítorí pé gbogbo ẹni tó bá rà pẹ̀lú ẹ̀mí pé òun fẹ́ bówó nínú rẹ̀ ọ bówó ń bẹ̀ kò bówó owó tó bá pọ̀ àbí ọ̀pọ̀ haramu ni tọ́ra. nítorí pé bí ìgbà tí fẹ́ ta ni. so ìwọ yọ máa ṣe ojú kòkòrò ká pé pikin ah! lọ bọ́ ọgọ́rùn-ún dọ́là mi hmm. ọgọ́rùn-ún náírà ni ọgọ́rùn-ún dọ́là ni ó sì ní iye tọ́jẹ́ tó hmm. tẹ́tẹ́ ni ẹ sì mọ̀ pé wọ́n yé ta tẹ́tẹ́ kí wọ́n jẹ́ gbogbo ìgbà hmm. wọ́n lè ta àtajẹ́ wọ́n lè ta àtàfìdírẹ́mi tó bọ́ bá ta àtajẹ́ ọ̀daràn bó o sì ta àtàfìdírẹ́mi ó tún dàgùn torí pé ẹ̀mí tẹ́tẹ́ ló fi ra sọ torí ẹ̀ ká má pa ara ru aṣọ bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí pa fẹ́ bá nǹkan kan pàdé ń bẹ̀ tàbá jẹ́ mùsùlùmí o tàbá wá bá nǹkan kan pàdé nínú rẹ̀ màtá wàá rà mi pa fẹ́ bá nǹkan kan pàdé ń bẹ̀ la fi rà á hmm. ẹni bá pàdé ń bẹ̀ hùn yóò jẹ́ tọ̀ fún wa ni pé a fẹ́ bá nǹkan kan bí owó pàdé ńbẹ hmm. yàtọ̀ sí pé àwa láníyàn pa a fẹ́ raṣọ a fẹ́ ra ṣòkòtò hmm. àwa ṣe alábàápàdé owó nínú aṣọ àbí ṣòkòtò ẹ̀sìn hmm. tó burú náà. zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six hello asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹ ti ń pè. ṣùkọ́ ni sọ̀rọ̀ látàájú. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni tó bá jẹ́ ọmọ àlè nínú ẹ̀sìn hmm. táwọn kan ọmọ àlè nínú ẹ̀sìn pé ẹ wá jóbìnrin sáré pé tẹ̀mí ẹ bá ti wá dàgbà tó tó ṣèjà sí mari ẹ̀rù ká ní ẹni tó lè ṣe tó lè dúró gẹ́gẹ́ bí wàá yíyí fún ọmọ náà. Hmm àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ṣe yóò jẹ́ pé bóyá nìkan ló ṣàlàyé fún yín hmm. pé bàbá yín o ó ti ó ti bí yín bàbá tó lòun bí yín ó ti bí yín àti ìyá tó lòun bí yín láì jẹ́ pé wọ́n so igi ni wọ́n fi lóyún yín hmm. so àmọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò sí bó ṣe fẹ́ mọ̀ tàn ìyá àti bàbá rẹ̀ hmm. tí ọmọ bá sì sọ pé wọ́n máa ṣèbéèrè gbogbo orú nǹkan báwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa mú sọnù dání hmm. mọtọlọ ń bá ní kírú rẹ̀ kọ hàn sí ọmọ yẹn kọ lọ mọ yìí pé wìláyà òun ti di wìláyà tó islamiyà ẹni tí ó fi lọ́kọ òun náà ní islam hmm. islam pẹ̀lú àwọn ẹni tó bá jẹ́ aṣojú fún tí wọ́n jẹ́ aláṣẹ olùdarí olùmọ̀ láwùjọ hmm. àwọn náà ni ó dúró gẹ́gẹ́ bíi wàlíì fún un. àwọn èèyàn ya rẹ̀ wọ́n fa ọ̀rọ̀ rẹ̀ lé bóyá olùmọ̀ọ́ká tó bá wà ní agbègbè yẹn àbí imam wọ́n fà á lé lọ́wọ́ pé ẹ bá ní fọmọ yìí lọ́kọ táwọn bá ti fi lọ́kọ àwọn wàá fi lọ́kọ lórúkọ Islam ẹ má hmm. ti ṣe bẹ́ẹ̀ ó ti parí. hello àtijọ́ zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábínú ẹ lọ́wọ́ kọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè. ọkùnrin sáàtì ọpọlọ mọ ìjọba o. àmín. orúkọ mi ni ajá kúrẹ́rà abdulwahi ìṣègùn ẹ̀ má ti yàtọ̀ àìdí láti kàgbà. à ń gbọ́ yín ìbéèrè yín. ìbéèrè mi ni pé nípa tí iṣẹ́ ìbéèrè lẹ́ẹ̀kan nípa pé téèyàn bá rówó nínú aṣọ bọ́ sọ̀rọ̀ yẹn àwọn agbọ́ yí pé bẹ́ẹ̀ bá lówó yẹn gangan ipe ṣe èyí àtàwọn àtẹ́tò yẹn gbọ́dọ̀ lọ fi owó yẹn jíṣẹ́ fún yẹn mẹ́ni tó lówó yẹn àmọ́ gbọ́dọ̀ lọ fi owó yẹn jíṣẹ́ fún pé a rí owó báyìí wọ́n wá ní tí wọ́n bá mẹ́ni tó lówó yẹn tí wọ́n lè pín fáwọn aláìní ṣé bẹ́ẹ̀ lórí kẹ́ni tó ní kọ́ máa mú un lọ ní kẹ́ni tó rí he kọ́ máa mú nígbà tó ká ti sàlẹ̀ ọ̀rá lẹ̀ ti pè é ẹ rówó yín sàlẹ̀ ọ̀rá nìsín ẹ fà mí sí dédé bí tẹ́ ti rí láàrin bí tẹ́ ti rí ṣé iwájú àtẹ̀yìn ibẹ̀ níbi tọ́ra nasẹ̀ díẹ̀ láàrin agbede mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ máa fi wẹ́ lọ àyíbá mọ̀ ọ́ tẹ́nìkan bá sọ owó nù láàrin àwọn àyè yìí kọ́dà kọ́kàn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí pẹ̀lú ògbọ́n ọlọ́run ẹ rí i pé àwọn èèyàn máa pè hmm. ẹni tó ń pè lódodo pówó ń sọnù àti ẹni tó fẹ́ dàbí ọgbọ́n tí ó fẹ́ gba owó òun nígbà àbòsí hmm. ọlọ́run ẹlẹ́dàá wa tó bá kádàrá pé kẹ́ni tó lówó yẹn pè ẹ rí i pé kò ní sí nọ́mbà mu hmm. ó lè sọ pé ẹgbẹ̀rún kan lówó ẹ dákun ẹgbẹ̀rún kan ọ̀hún ṣé igba igba náírà lówó ni àbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ rí i pé kò ní sí wí so láàrin bó sí bo ni owó ti bọ́ lọ́wọ́ yín yóò sọ ah, níbo lẹ́ ń lọ ń gbà náà yóò sọ àjẹpẹ́ ah, kàn sí mi bíbá ẹ wá gbowó yín. tẹ bá wá sí bẹ́ẹ̀ tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá ò ní ká rẹ́ni tó ní tó bá fi tó ọdún kan ìgbà náà ẹ̀sìn Islam ní owó yẹn di tiyín kó tó tọ́dún kan ẹ lẹ́tọ̀ọ́ sáti náà ẹ lẹ́tọ̀ọ́ sáti fi ṣe sàrà èèyàn sì sàsọ́ọ̀lẹ̀ fọ́mọ ẹbí àti ará torí kú ń bẹ hmm. ẹ rí oníkálukú ọmọ ìgbà tí kò pa kọ́lọ̀ ẹlẹ́dàá kó jẹ́ ká kúkú rè. tó ẹni tí ó rówó he báwọn yóò sàsọ́lẹ̀ owó yìí ò sínú owó tèmi ò báyìí báyìí a sì ti kọ ní kó pè ní pò ń lówó ń hmm. bá wàá pè òdì tìyín bá ti wá di tèèyàn ẹ báwọn á fi ṣe sàrà ńgbà náà ẹ gbà ládàá pọ ìfowó ṣe sàrà. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ọtí ń pè bá a gbóhùn sókè o. ibrahim láti ìlú Ọ̀yọ́. ìbéèrè yín. ìbéèrè mi pé láti mọ̀ pé islam tako pé kí ọmọ kí mùsùlùmí méjì ọ̀ma ní ẹbí. Hmm. ẹni tó bá yẹ pé ohun tó fa ojú ní ẹ̀rí pé bóyá ohun tó fàjà ni pé ọ̀kan ẹnu kan ó parọ́ mọ́ kan pé ó bá yà òun ti sílẹ̀. òun hmm. ló fa ìjà tó yẹ pé ọyẹjọ yà. bẹ́ẹ̀ pé ẹni yẹn ẹni yẹn sì dúró lórí pé ó bá yàwó òun ṣe sùn ó bá wọn yàwó òun lájọṣepọ̀ tẹ́ni rẹ̀ yóò sì rí àríyá rẹ̀ yẹn kẹ hmm. bí pé òun tó fi ṣe sùn lẹ́yìn rí ṣùgbọ́n sì dúró lórí ẹni rẹ̀ ṣé tẹ́ni ò bá kí mọ́ àbí lọ́ọ́ kíra wọn mọ́ ojú òní islam ti wà ní. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ sun péyàn ṣe ní téèyàn ṣe tí wọ́n bá fi kan yàn yóò dún yàn pàápàá jùlọ irú ẹ̀sùn làǹtìlanti eléyìí kẹ́nìkan sọ pé èèyàn bá ìyàwó òun ṣe ìranù tó sì jẹ́ pé èèyàn mọ̀ dájú títí dọ́dọ̀ ọlọ́run pé èèyàn ò ṣerú ẹ̀ yóò máa bà yín lọ́kàn jẹ́ yóò mú nǹkan yóò mú kọjá yìí pé èèyàn nífẹ̀ẹ́ fojú rẹ̀ wo irú ẹni tí yóò parọ́ ọrú rẹ̀ mọ́ yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n yìí ṣàdédé fẹ̀sùn kàn yẹn hmm. àfi jẹ́ pé èèyàn gangan fúnra rẹ̀ èèyàn hùwà tó tọ́ka sí pé tá má fi irú ẹ̀sùn bẹ́ẹ̀ kàn hmm. so ó súnmọ́ kọjá bẹ́ẹ̀ bóò lèèyàn náà ṣe ń ṣe pẹ̀lú obìnrin olóbìnrin hmm. bóò ní ìwọléwọ̀de èèyàn ṣe rí sí ìyàwó níyàwó so ara tí Islam ń kọ́ wa nu ẹ má rìn níbi tí wọ́n ti máa fi ẹ̀sùn kẹsùn tí wọ́n fi máa fi kàn yín hmm. nítorí tẹ́ bá ti rìn níbi tí wọ́n ti lè fi ìlọ́kulọ̀ lọ̀ yín. Hmm ẹ jẹ́ ẹni tó ṣe pọ̀ rọra rẹ̀ náà láti jẹ́ ẹni tí ó rárá gba ẹ̀sùn kẹsùn. Hmm. torí ẹ̀ ara àǹfààní tó bá yẹ pé wọ́n ń lò fi ọlọ́run láwùjọ nù irú ọkọ obìnrin tó ní ẹ̀báyàwó ń ṣe ìranu yẹn hmm. yóò pè yín lẹ́jọ́ tó bá pè yín lẹ́jọ́ ilé ẹjọ́ ṣẹ̀ríyà yóò ní kó mẹ́lẹ́rìí mẹ́rin wá hmm. lórí pé òdodo ni ẹ bá ìyàwó rẹ̀ ní àjọṣepọ̀ tí ó bá wa rẹ́lẹ́rìí mẹ́rin mú wá wọn jẹ ọgọrin ẹgba ẹnu pé nígbà tí yẹn bá jẹ gba eighty hmm. <laughs> lórí ntọ́sọ tí ò lámàdájú ń pa rẹ̀ hmm. á ó dájú pé lẹ́nu ọ̀sọ̀nù hmm. tó tó bá ti wá ṣẹlẹ̀ báwọn ẹ rí i pé ìrẹ́pọ̀ pọ̀ láwùjọ wa a ní kàn máa fi ẹ̀sùn kàyà láì jẹ́ pé alẹ́rìí tó múnádóko tán lè bá yín dá sí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá yín pẹ̀tù sáwọ̀ tí wọ́n rọ igun kínní àti lẹ́kejì tí ìjọmọ ẹ̀yà yín nínú ẹ̀sìn Islam tí òfin ní mẹ́hẹ̀ tí àyànra ẹni lódì tí òfin ní ráàyè jókòó láàrin ọlọ́run kó àtàwọn ọmọ ìyá wa mùsùlùmí rò. hello. salaamaleykum. salaam wa rahmatulah. ọkọ ọ̀rọ̀ mi àgbẹ̀ tó láti iléṣà. láti iléṣà ìbéèrè yín. là ń bẹ̀rẹ̀ ni pé fẹ́bẹ̀ lọ ṣẹ́kọ̀ wa pé ẹ̀jẹ̀ kí bàbá yẹn bá jẹ́ ìmọ̀ọ́mù agbègbè kan hmm. tó sì jẹ́ pé wọ́n ti sọ láti fáwọn èèyàn tó sì jẹ́ pé ìwé bọ́ ṣe ń ṣe recitation kọ́ra àwọn kò dàbí lọ títí ṣé ẹ̀ ti lè mọ̀ sọ̀sọ̀ láàlú ìmọ̀ọ́mù bẹ́ẹ̀. alhamdulilayi wọn ní tí ìmáàmù bá wà lágbègbè kan kọ́ wá jẹ́ pé àjọṣepọ̀ èèyàn pẹ̀lú irú ìmáàmù bẹ́ẹ̀ ni àjọṣepọ̀ bàbá sọ̀mọ̀ hmm. ìyẹn á mọ̀ pé bàbá èèyàn ti ń ṣe ìmáàmù yẹn wọn ò mọ alukurani kí dáadáa àwọn sì ni wọ́n wà ń po aṣíwájú fáwọn èèyàn nínú sọ̀lá hmm. ṣé èèyàn sì lè máa ṣe sọ̀lá tó lẹ́yìn bàbá rẹ̀ yẹn yóò dáa púpọ̀ kọjá pé èèyàn ń bá bàbá sọ nínú ilé gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn èèyàn pé ká mọ alukur'ani kí dáadáa pàápàá suratul fatiha kó tó di pa ṣe ìmáàmù fáwọn èèyàn nínú ìjọsìn hmm. tí ó bá sì ṣe é ṣe kémi ó bo bàbá mi láṣìírí inú ilé kémi pẹ̀lú wọn kájọ máa kà lákàtúnkà kí n tún bá wọn ra àwọn késẹ́tì àwọn olùmọ̀ tó mọ alukur'ani kí dáadáa wá lọ́nà tí wọ́n tún fi máa bá mi kọ́ bàbá mi lákọ̀tún kọ́ tí kí wọ́n máa yí padà sí dáadáa hmm. yóò dáa púpọ̀ tí bàbá bá tí wọ́n yí padà bẹ́ẹ̀ kí ló fẹ́ mú mi mọ́tò lẹ́yìn o hmm. kò sí nǹkan tó fẹ́ mú mi mọ́tò lẹ́yìn o hmm. wọ́n tún wá fura kò gbọ́dọ̀ jẹ́wọ́ lọ́dẹ gbogbo aráàlú sí bàbá rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́wọ́ lọ́dẹ gbogbo ará àdúgbò sí bàbá rẹ̀ gbogbo ará agboolé sí bàbá rẹ̀ torí ìmáàmù yẹn bàbá rẹ̀ ó lè jẹ́ lè máàmù lò ó lè jẹ́ tàdúgbò ó lè jẹ́ tàgboolé nígbà tí ìwọ́tọ̀ ọjọ́ máa rẹ̀ bá ti dẹ gbogbo wọn sí i àti káwọn ó lé bàbá rẹ̀ kúrò nídìí ṣíṣe lè máa mú yọ rọrùn toró gírí ti lanu nù mm. kálàǹgbọ wọbẹ ní ló kù. so kò sí tó burú ó lè tó lẹ́yìn bàbá rẹ̀ láti ṣe sọ̀láàtì pẹ̀lú pé bàbá ti ń kọ́ àti màkì dáadáa mm. àmọ́ fáti àwọn òdó dáadáa ìwọ́ wa máa tún sọ̀láàtì rẹ̀ ṣe tó bá padà délé. Mm. ẹ lọ́run aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ìgbà tó gbé. ọmọ ọba olùkọ́ olùkọ́ ra tó kù lẹ́nu ìgbìmọ̀. ìbéèrè yín. ìbéèrè mi ni pé bí orílẹ̀-èdè wa ti rí pé ó ti kún fún ìwà ìjẹkújẹ èèyàn wá ń gbìyànjú ń bùkátà láti wáṣẹ́ ọkọ̀ wù wọ́n mu gbàtọ́ wá dé gbọ́nà kan ọwọ́ adé gẹ́tì ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pé ayé ẹ̀dẹ́ta fẹ́ gbẹ̀yìn tá a fẹ́ gbà ẹni tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò wá wọ́n ní pẹ̀tẹ́ pé tọ́ba fẹ́ kí oríkèdè wọ́n ló kó dédé tòótọ́ bóun lè yí kẹ́nẹ́ ó ṣe gábà ó ṣe gábà tó bá fẹ́ kí ó ṣeé ṣe ìyàwó ní islam kọ sí. irú nǹkan wo ni ó ṣe. gẹ́gẹ́ bí àpẹẹrẹ bọ́yọ̀ wọ́n ní iye kan tó bọ́yọ̀ kọ́ san iye kan kó lè rí sẹ̀yẹ̀ gbà. ó ti yé. ó ti yé. alhamdulilayi àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àná máa ń béèrè àmọ́ pé kò tọ́ hmm. lábẹ́ òfin ọlọ́run hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń wo àwùjọ tá a bára wa àti ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ iná iná fi máa wò pé ṣé islam ọ̀mọ́nà àbáyọ kan wa àbí ká tiẹ̀ máa jókòó lé bàbá wa ká kú láì ríṣẹ́. so àkọ́kọ́ ni pé a rọ gbogbo ẹni tó bá wà lẹ́nu iṣẹ́ ìjọba hmm. kí wọ́n bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa hmm. ẹ̀yin lẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí ẹni sínbẹ̀ lọ́la ẹran tí pé ẹnìkan lọ́wọ́ à ń bẹ̀ lánàá so bẹ́ẹ̀ bá sì ṣe ṣe ìtàn para rẹ̀ kì í ṣe dandan káwọn èèyàn pa wàhálà ìtàn para rẹ̀ so ẹ jẹ́ ká fi bẹ̀rù ọlọ́run ká fi lo gbogbo àyè tá a bá wà mm. èló ni wọ́n lè fún ẹ gan-an lábẹ̀tẹ́lẹ̀ àbẹ́gùnjẹ tó ń nànáná tí ò ní tán mm. lẹ́yìn náà tí wọ́n bá wà nípò tó ti yẹ kó máa dẹ́rìn pẹ̀kẹ́ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lọ ń dẹ́kun pa wọ́n kò sí tàbí ṣùgbọ́n pé ẹni tó bá ṣàbòsí sí tó bá ṣépè fún ọ yóò mọ̀ ọ́ òfin ọlọ́run ọba nìyẹn mm. torí ẹja fìbẹ̀rù ọlọ́run ọba sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wà ní ìsìn ọkọ̀wé tán wọ́n sì níwèé tọ́ka yẹn specialization rẹ̀ yẹn ó rí à gbogbo èèyàn ní wà hmm. wọ́n ń wá lọ́pọ̀lọpọ̀ àyè páwọn fẹ́ gbaru ẹni tó bá nírú rẹ̀ ṣiṣẹ́ wọ́n wá rí ọ wọ́n sì fọ̀rọ̀ wọ lẹ́nu wò wọ́n rí pé o pegedé lóòótọ́ àmọ́ wọ́n sọ pé kó lọ mú ìdajì mílíọ̀n wá láìláìlọ màmá kan ní sunkún sí mi lọ́rùn bá ń pè é ìdajì mílíọ̀n wọn ni káwọn mú wa torí kọ́ mo lè rí sẹ́ mo ní ìdajì ah, ah. mílíọ̀n ó ní wàhálà ìdajì mílíọ̀n mọ́mọ́ yẹn wá sọ pé tó bá rí sẹ́ náà níjọ́ làwọn ò tó tẹ̀lé ìdajì mílíọ̀n jọ. yàtọ̀ sówó tán tó fi tọ̀. yàtọ̀ sówó tán fi tọ̀ ẹlòmíì gan tọmọ ọmọ jáde nílé ìwé gbèsè ń bẹ lọ́rùn wọn. ẹ dákun ẹ já bẹ̀rù ọ̀lọ̀ hmm. já bẹ̀rù ọ̀lọ̀ rántí pé wọ́n gan tí wọ́n ní kí wọ́n máa fọ̀rọ̀ wáwìn yẹn lẹ́nu wò fún lè bá àrísẹ́ yìí wọ́n náà pẹ́ńlé bàbá mọ wàá fi ìyà jẹ àwọn ọmọ ọlọ́mọ nítorí pé ẹni tọ́lọ́run bá kọ nǹkan mọ́ yóò rí náà ni hmm. ah, tọ́lọ́run bá kọ́kọ́ mọ́ wọn padà rí sẹ́wọ̀n tó ń ta ìfún ọlẹ́gùn jẹun sọ hmm. ma pé tọ́lọ́run bá padà gbéga jù ọ lọ tí ẹ bọ́ lẹ́nu sẹ́wọ̀n torí ẹ ẹja fi bẹ̀rù ọlọ́run sí hmm. ẹ á lè sọ lábẹ́ òfin ọlọ́run pé kò fún yàn lówó bá nítorí pé àwọn ọ̀wà fún ká máa bẹ̀sìn ọlọ́run jẹ ntọ́lọ́run sọ ntánàbì sallallahu alaihi wasallam sọ ni ẹ̀yin fi bẹ́ẹ̀ lọ́run ọba sí ọlọ́run máa báyàn rọ ìkà Hmm. tí òfin ní rí kàṣe sí yàn ọlọ́mọ báyàn rọ òkúròrò hmm. tí òfin ní rí ọwọ́ èlé kan nà sí ọ̀rọ̀ èèyàn wàláì òun kàn máa wò pé kí ni ń darí òun lónìí so ẹbẹ lọ ọlọ́run ọbẹ ẹlẹ́dàá ó sì gbàdúrà o ẹ ṣáàjà jẹkọjẹ pé ní táwa náà kọ àmọ́ dáadáa hmm. ìwé ẹ̀rí wa náà sì dùn wò káwá fìbẹ lọ nǹkan rọ wa ọlọ́run sì máa gbàdúrà o. Allahumma amin. ẹ lọ́wọ́ kọ yín o. abdulhamid láti kìkì ni. láti. sọ ìbéèrè mi ni pé bóyá arákọ ọkọ àtìyàwó wọn á jọ láìjọṣepọ̀ tó jẹnẹbà wà lára wọn tó bóyá oorun wá gbé wọn lọ títí tásìkò oorun fi tó bá wọn bẹ àbí wọn tiẹ̀ gbàgbé pé àbí èèyàn gbàgbé pé jẹnẹbà ń bẹ lára wọn tásìkò oorun fi tó kí ni ojú òní tẹ̀lé àbò ṣé yóò lọ kírun ni àbí yóò lọ wẹ jẹnẹbà yẹn kó tó lọ kírun. tọ́ba ẹlẹ́kẹ̀kì níbi ẹni pé tọ́ba ajá sí irú ẹni jẹ́ kò lè wẹ omi tútù kẹ̀kẹ́ bóyá kó jọ́ rẹ̀kẹ̀ dáná èdè kò ní kò sí dásílẹ̀ tó lè pé yóò ṣe táyà mọ́mù ni àbí ojú òní sẹ̀rí àfihàn òfin kò ṣe kí lọ́nà àbáyọ fún rẹ̀ níbẹ̀. alhamdulilayi ọkùnrin àbóbìnrin tí jánábà bá ń bẹ lára rẹ̀ tó wá gbàgbé pé jánábà yìí ń bẹ lára òun tó tara bẹ́ẹ̀ atara àgbàgbé yìí tó lọ fi jánábà sí lọ nígbà tó bá rántí jánábà ti ń bẹ lára rẹ̀ yóò lọ wẹ̀ hmm. tó bá wẹ̀ yóò tún sọ láti yẹn sí i irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí aṣíwájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu ó síwájú àwọn èèyàn ṣe àṣùbà lọ́jọ́ kan ó wá gbéra ń lọ sí ibi títí ń dáko ní Jorf hmm. Jorf yẹn jẹ́ bí ẹ̀yìn ìlú ní Medina ó wá ti wá rìn díẹ̀ sí inú Jorf yẹn ló wá rántí pé subhanallah ìjíǹjí tó ń jí sáyé lásùbà yìí ó ń jí pẹ̀lú jánábà ni hmm. òun ò sì rántí jánábà yìí tóun fi lọ́ọ́ fi jánábà síwájú àwọn èèyàn ṣe sọ̀lá. Umar wa wá ibì kan tó ṣe farasin kò sí ọwẹ́wẹ́ jánábà ń bẹ̀ ọ mm. wá tún àṣùbà rẹ̀ ó tún tún mú wá. Mm. eléyìí òkú bá sọ láti àwọn tó tò lẹ́yìn rẹ̀ nítorí pé kò máàmà síwájú wọn pẹ̀lú jánábà. Mm. tó nígbà tí lè máàmà ọba ti máàmà síwájú wa pẹ̀lú ẹ̀gbin pẹ̀lú àìlálùwàlà kò bá sọ láti tiwa jẹ́ ó nìkan ní ọkàn tún tiẹ̀ sí. àmọ́ tó bá pé ìmáàmù máa mà sí bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n gbogbo àná látúnṣọ láti tiwa náà sí. Hmm. èyí tí wọ́n wá sọ ní ìsìn pé tó bá jẹ́ pé ìgbà tí ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ tí ó fẹ́ lọ wẹ̀ sí ó rí pé òun nílè wẹmi tútù hmm. kò sì ní nǹkan kan tó lè fi gbómi kaná tí ó yà ní tó lè lò láti fi gbómi kaná yóò lọ tíkọ́tíkọ́ hmm. ṣé kó gbómi kaná kó dúró dìgbà tí ó bá gbóná kó tó di pọ́wẹ̀ lọ sí lọ́ọ̀ni Hmm. àbí kó kúkú lọ fi tẹ̀yẹ́ mú mùsùlùmí lọ́nà kọ́ wá padà wá wẹ̀ rárá o nígbà tó ti jẹ́ pé n lè fi gbómi kaná wà ó gbómi kaná nígbà tó bá gbóná tó bá fi wẹ̀gbà náà ló tò sí lọ hmm. nítorí pé oró mi ó sì ní tó lè fi somi bí ó ti ṣe bọ́ hmm. nígbà tó bá tó ṣe bẹ́ẹ̀ tó wẹ̀ gbà náà ló tò wá sí lọ. salaamaleykum wa rahmatulahi wa salaam wa rahmatulahi wa orúkọ yín bí ẹ ti ń pè é. orúkọ mi abdulbasi láti abuja láti abuja ìbéèrè yín. àti àwọn oníṣègùn alọ́ba kan ní orí àti. àmín àmín. ìbéèrè ta ni mo ní pé ní mọ́ṣáláṣí àdúgbò wa ń bíbà yìí tó hmm. mọ́ṣáláṣí yẹn òun náà ni mọ́ṣáláṣí gbẹ́nìkà àti sínú tó wà ládùúgbò yìí tó tí òjò bá ti wá kà ọ̀rọ̀ àṣù díẹ̀ báyìí tó a máa gbọ́ ìrùn pọ̀ ní ìyẹn náà gbígbà ní ìṣá so ó wà ń ṣẹlẹ̀ pé ní ìjẹta so ìwé òjò ìṣe èṣù rárá so bọ̀ tó kàn mú ra fífọ́n tó kàn fẹ́ máa fún ni bí wọ́n ti tẹ́ ọ̀nà pọ̀lẹ́ so èmi náà jábàá àwọn kí omi lóde kan so gbàdá wa kí n sọ mọ alọ bá máa mú ní àwọn òjò yóò fi bẹ́ẹ̀ sùn náà débi pé bóyá a lè jẹ́ ọ̀nà papọ̀. ẹ sáfẹ́ ẹ fẹ́ òwe sọ́kàn balẹ̀ lé lórí. yes ṣé irú òun bá yẹn torí mi fẹ́ bá mi tó fẹ́ bá tèmi tún bẹ́ẹ̀ nígbà náà máa gbà jẹ́ kí n béèrè lọ́wọ́ ti lóyún ìṣàlà kó máa béèrè question yẹn question ẹlẹ́kejì náà question ẹlẹ́kejì náà ni question ẹlẹ́kejì náà ni pé tíyàn bá wà bóyá ẹni yẹn ó ti jẹ́ ìrìn júùrì bóyá ìdìwọ́ kọ̀ọ̀kan ó gbé so wọ́n wá ń kí wọn á sí lọ́wọ́ so ó wá jọ wọn ó wá bá nìyàn júùrì yẹn ó wá má sí wà pàlà ṣé yóò tún kí áṣírí yẹn gé mi question ẹlẹ́gbẹ̀ẹ́ náà yẹn. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ̀ sí nípa pé tọ́jú bá ti sútà ìṣù àwọn èèyàn mọ́ṣáláṣí yín wọ́n máa ń pa magreb àti ṣáìpọ̀ kódà tó bá pé ọ̀hún ìwìnì ní bá ń rọ̀ wọ́n lè ti torí rẹ̀ pa magreb àti ṣáìpọ̀ wọ́n hmm. dájú pé ẹni tó ti ti torí ẹ̀sùn òjò tọ́pa magreb àti ṣáìpọ̀ àbọ̀wìn ìwìnì bá dé hmm. wábí wọ́n sí òjò ní rọ̀ so hmm. eléyìí kò dáa kò sì tọ̀nà hmm. lábẹ́ òfin ọlọ́run ẹ rántí pé òfin ọlọ́run dá lórí pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta dájúdájú sọláàt ọ̀ràn yẹn tá a fàṣìkò sí lọ́jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo hmm. kò tọ́kọ̀tọ̀nà rárá pé ká ṣe sọláàt kásìkò tó tó ẹnì yòówù ọba máa máa ṣe sọláàt kásìkò sọláàt yẹn tó wọlé ọkàn gbára gbóná lásán ni o kò ní wọnú àkọọ́lẹ̀ pé o ṣe sọ láti yẹn hmm. a ó wàá dé lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmà pẹ̀lú páyé sọ láti yẹn yóò gbófò wọ́n bá wá bìyàn àyè àti sí kò sí má hmm. lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmà hmm. torí ẹja ní farabalẹ̀ pẹ̀lẹ́sìn wa nítòfin ọlọ́run ọba tó sọ náà ni pé a lè ti torí òjò a lè pa sọ láti pọ̀ tí wọ́n sọ pé òjò òfin ṣẹ̀rí àsọ pé alẹ́ fòdó ìdá ọ̀kọ̀lẹ́kọ̀ ń sọ̀rọ̀ fún ilẹ̀ fọ́ọ̀dì kàmìl. tí wọ́n bá fi lè wí pé lóǹkà tí wọ́n là yìí máa túmọ̀ sí pé eléyìí tó ga yẹn ni pé òjò tó ga hmm. òjò tó ṣe pé ọ̀rọ̀ wábi wọ̀ sí tó ẹ pé tí máa ń rọ̀ kò dájú pé nìkan lè padà wá ṣe sọ̀láàtù ìṣà hmm. ìtumọ̀ rẹ̀ ni. tó òjò wá sú lásán àbọ̀ wíníwíní náà ni òjò ti ń rọ̀ àwa tí wọ́n ń pa sọ̀láàtì pọ̀ hmm. àjẹpẹ́ magreb lẹ ní lọ́jọ́ náà ẹ̀ ní so ẹ padà ṣe sọ̀láàtì ìṣà lédè kúkúrú sọ̀láàtì ìṣà yín tọjọ́ yẹn jẹ gbèsè rẹ hmm. ẹni láti ṣe tó bá ké bí àná ló bá ṣẹlẹ̀ ẹ rí i pé àṣùbà tòní tuntun àṣùbà ṣe <laughs> so nítorí gbogbo ẹ náà ju méjì lọ hmm. ràn yín ní téèyàn bá jẹ gbèsè sọ̀látò bọ́họ̀ hmm. látàrí ìdíwọ́ tí ṣẹ̀rí àfaramọ́ bí oorun bí ìgbàgbé hmm. èèyàn wá bá wọn nígbà tí wọ́n ń ṣe sọ̀látò làásìrì lọ́wọ́ séèyàn lè darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn sọ̀látò bọ́họ̀ kò sí tó burú bẹ̀ tẹ́ bá ti nídìíwọ́ hmm. ẹ níyàn bọ́họ̀ nígbà tẹ́ bá parí rẹ̀ èèyàn á ṣẹ̀ṣẹ̀ tún ṣe kọ́mọ ẹ wá ṣẹ̀ṣẹ̀ ṣe sọ̀látò làásù. hello. hello salaam aleykum. wa aleykum salaam ayub láti gabon. ìbéèrè yín. àwọn bíi dókítà pé ẹni tó hẹ́bi ilé tó fi tajà ń bẹ̀ nísìnyí ó ti wá kó ń bẹ̀ ó ti lọ́fẹ́ sí ibòmíì ìkẹyìn ló wá ibi tí pé tajà àkọ́kọ́ yẹn ó ti rí nǹkan mọ́lẹ̀ síbẹ̀ ìgbà tó wá kó lẹ́gùn jẹ́ nísìnyí aláwọ̀ àti àmọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ wá rí pé ibi tó ń ṣe yẹn ò dáa ibi àkọ́kọ́ yẹn báwo ni ó ṣe gbà. elékejì ìbéèrè mi ẹni tí ó jẹ gbèsè tí wọ́n ó ṣaláìsí ẹ pàtó á rí pé gbèsè tó jẹ yẹn nǹkan haramu ni gbèsè tó jẹ yẹn ṣé àwa fámìlì àṣẹ gbèsè yẹn àbí àníkan. bí kí ni ẹni tó jẹ gbèsè jẹ gbèsè lé lórí tó jẹ nǹkan haram bí nǹkan wo. ó jẹ ó jẹ gbèsè ọtí ó jẹ ó gbèsè ọtí ah. lápèjúwe. ó ti ẹ̀ dá ó ti yé ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹlẹ́yìn kan ó yálégbé hmm ilé tí wọ́n yá gbé yẹn wọ́n sì ń tajà ń bẹ̀ náà hmm. ṣùgbọ́n ó rí nǹkan náà bẹ̀. <laughs> oògùn. ó rí oògùn mọ́ bẹ̀. sẹ́wọ̀n pé gbogbo bíkíbi táwọn Yorùbá bá wà láyé bí oògùn bí oògùn náà ẹ dákun afẹ́ tajà látúnṣẹ̀ṣẹ̀ hmm. rí nǹkan mọ́lẹ̀. kí wọ́n lè máa ta. Ah, ọlọ́run ní pé a tà nínú èrò wọn ọlọ́run ní kókù tà báyìí ọlọ́run ẹlẹ́dàá kó jẹ́ ká máa tà kó sì jẹ́ ká máa tàtà jèrè sọmọdé máa ti jẹ́ pé oògùn oògùn oògùn ah, ẹ̀rọ oògùn tẹ rí yẹn bákan méjì hmm. Hmm. òfin ẹ̀sìn Islam sọ pé oògùn wà ṣùgbọ́n ó lè ṣẹ ó lè má ṣẹ hmm. ṣíṣẹ etí ọ̀sẹ̀ náà kò lè dá ṣẹ ọlọ́run ni ó pè ọ́ ṣẹ̀ hmm. yóò wá ṣẹ fẹ́ni tó ṣẹ fún kó lè bá tara rẹ̀ sórí ibu ni. la ilaha illallah. ẹ dákun tó rọ ọlọ́run ní gbàyàn hmm. ọlọ́run ní láyàn hmm. ọlọ́run ní pé ká ní ọlọ́run ní pé ká má ní wọ́n wá ní ọlọ́run ẹlẹ́dàá wa tàn málẹ̀ sí lọ́kàn alhamdulilah ó rí pé tó ń ṣe ọ̀dà kò wá mọ bí ó ṣe ṣe oògùn tó rì málẹ̀ sílẹ̀ àkọ́kọ́ ó sì ti filẹ̀ bó ló ṣe ṣe ó padà síbẹ̀ ni kó tiẹ̀ tó kó ń bẹ̀ ló ti wú oògùn yẹn kó mbẹ hmm. tó bá wá wú oògùn yẹn ọ wà bàjẹ́ kó hmm. ènìyàn ṣe máa ń bó oògùn jẹ wàá túká hmm. ìgbà tó ń bá ń túká wàá máa ka ayatul kursi wàá máa ka kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas kul huwa ahad pẹ̀lú àṣẹ ọlọ́run aburú ò ṣọ́ so wàá tú wàá tú dànù ibi tó dé nísìnyí tó ń ti ń tajà má tún dánrú ẹ̀ wò má má rí nǹkan kan mọ́lẹ̀ gbà fọ́lọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá bá kọ̀ nǹkan kan mọ́ èèyàn yóò ní hmm. tọ́lọ́run bá sì sọ pé àní ni kò sí tó lè jẹ́ ká ní torí rẹ̀ já fìbẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ wa ẹlòmíì tiẹ̀ máa ń sóògùn kí n máa ta warawara yóò ṣe sí ṣọ́ọ̀pù rẹ̀ yóò tún wá fòru wá rí ìrìkúrì má ṣọ́ọ̀pù àwọn alámúlétì rẹ̀ wípé káwọn ọmọ ta. láàhìláhà ilẹ̀ náà. ẹ dákun tó rọ lẹ́yìn ṣe bẹ̀rù ọlọ́run Ah. ìdí ẹ̀rí ẹlòmíì nísìnyí ìjà máa ń ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń tajà ń gbogbo gbà hmm. wọ́n lè pe gbogbo ẹni tí bá ti ń bọ̀ o wọ́n lè kọ́kọ́ ṣe bí ẹni pé àwọn ń wo ṣọ́ọ̀kù náà ní nǹkan wọn kan fà ní ó ti ṣẹlẹ̀ ẹ̀kẹta ẹ̀kẹrin èyí <laughs> sọ pé ah, ò lè bá tiwa jẹ́ àwa náà wájà wá gbogbo tí ọba gba alájọ fún hmm. sọyìn tí màá sábà ṣẹlẹ̀ nù hmm. ẹjá hmm. fi bẹ̀rù ọlọ́run ọba ṣe wọ́n lẹ́ni tó kú pẹ̀lú gbèsè lọ́rùn àwọn mọ̀lẹ́bí wa parapọ̀ páwọn ọba san gbèsè ń ṣùgbọ́n àbálọ àbábọ̀ ìwádìí fi hàn yí pé gbèsè tó jẹ́ tí ń tó haramu ni bẹ́ẹ̀ ni tó jẹ́ pé ọgbà àwìn ọgọ́rùn-ún páálí ọtí. so bóyá olóòní ṣiṣe wọ́n á gbà ọtí kátàn ọgọ́rùn so àwọn ọlọ́tí wa ń sin àwọn lówó lẹ́yìn ikú rẹ̀ hmm. ẹdákun lè bá a san àì lè bá a san o hmm. lábẹ́ òfin ọlọ́run ọtí èsowó hmm. fún mùsùlùmí o tó bá yẹ pé ẹni tó kù ń ṣe mùsùlùmí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ọba san nítorí pé lọ́dọ̀ ẹni tí ń ṣe mùsùlùmí owó ni àmọ́ lọ́dọ̀ Islam kì í ṣowó. So torí ẹ mùsùlùmí ò gbọ́dọ̀ tọ́tí mùsùlùmí ò gbọ́dọ̀ rọtí mùsùlùmí ò gbọ́dọ̀ fọtí sèèyàn lálejò ò gbọ́dọ̀ jẹ́ kó ní pọntí ò gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ lórí bọ́ tí ó ṣe jẹ́ mímu títà àti rírí hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. torí ẹ ẹ ní bá a san irú owó báwọn. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ̀ ló kọ́ yín o. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè é ìbéèrè yín. ìbéèrè mi ẹ tí kábíyà fẹ́ kí orin ẹ̀sìn dẹ́mọ́sáàsì ẹ̀wọ̀n àbọ̀ àmà kékeré bẹ́ẹ̀ tí wọ́n kí lọ́dún ọmọdún mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún wọ́n kí jàmá lọ́wọ́ ọwọ́ ajá síbi náà fẹ́ kí orin jàmá tí wọ́n kí e ó yẹ lè sọ pé ìjọba kí orin ní àtẹ̀lé ìwọ̀ kílẹ̀ ẹ̀ lọ́tọ̀ yẹ mọ̀ dàbọ̀ mọ́ wọn. alhamdulilayi tó bá yẹ pé irú ọmọ tó síwájú wọn bá ti pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún hmm. ẹ̀ darapọ̀ mọ́ wọn nítorí pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún yẹn ti bàlágà Hmm. santos ti bàlágà sọ láti náà ti jọ ọ̀ràn yẹn fún ọ̀ràn yẹn ló ń ṣe ọ̀ràn yẹn lẹ́yìn náà fẹ́ ṣe ẹ̀ darapọ̀ mọ́ wọn. Hmm. hello. àwọn ìgbà ń ti lọ bàkàtú. waaleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín bí ẹ ti ń pè. àbúrò àbúrò àlọ́ sọ̀rọ̀ láti ìbàdàn ìbéèrè yín. ó ṣẹlẹ̀ wípé mo lọ ṣe gá inú pápá tó hmm. wá jẹ́ infusion pump tí wọ́n kúrò lórí àwọn gá ọjẹ kí ni wọn bá lórí ìsinsìnyí ó wà ní agbègbè yẹn tí wọn ń bà lérí aṣọ tí mo wọ hmm. so táàmù yẹn dẹ̀ rẹ̀ táàmù irun wọn ò pé wọn ń ṣiyèméjì èyí ní iyèméjì pé báwo ni màá ti ṣe táàmù yẹn pẹ̀lú esin tó ti bà lérí gá tó bà lérí aṣọ yẹn béèrè mi jù báyìí lọ. alhamdulilayi tó bá jẹ́ pé àwọn ìsinsìnyí bá pọ̀ hmm. ẹ máa lé wọn ẹ máa fọwọ́ lé wọn báyìí ẹ máa fọwọ́ lé wọn ẹ máa fọwọ́ lé wọn. Hmm. so inshallah tẹ bá ti kú mbẹ ẹ lọ sàlù àlá tẹ bá tábà tẹ sàlù àlá ẹ lọ sí sọlá. Hmm. tó bá yẹ pé ìsìn ẹyọ kan ni àbí méjì àbí mẹ́ta tójú ká hmm. tá a sì ṣe àmì sí àwọn àyè ibi tí wọ́n bà sí lára aṣọ wa dandan ẹ fọ àwọn àyè wọn. torófin ṣẹ̀ríà sọ pé. إذا ضاق الأمر tẹ̀sà وإذا ìdá ضاق àbọ̀k. nígbà tí nǹkan bá ti jẹ́ pé ó ti pọ̀ lápọ̀jù agbára wò lè ká ṣẹ̀rí àfààyè lẹ̀. ìyẹn nígbà tí sísìn yẹn pọ̀ tí wọ́n bóyan yàn màkà téèyàn lé wọn téèyàn lé wọn téèyàn lé wọn tẹ́ẹ̀ lè rí gbogbo wọn lé kò sí wàhálà. àmì ẹ̀sìn kẹ́sì méjì mẹ́ta gbogbo ibi tó bá bàṣẹ ẹ̀fọ́. eléyìí jẹ́ bó ṣe jẹ́. Imam Shafi'i ló mú wa mọ káàídà hello. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹ ti ń pè. orúkọ mi ni abdulhamid abdulayi afirika náírà Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. ìbéèrè mi aláàkọ ìjẹ́ tí yẹn bá ti sàlátì tán ṣé tẹ́sí ọ̀lẹ́ ládájú ni àbí fọ́kíkà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ tí ọmọ bí bàbá wa kọ lóhùn kọ mọ́lẹ̀ tí bàbá yẹn wá kú ìjọba yẹn ní ẹ̀tọ́ sí ogún bàbá yẹn. salaamu aleykum. aleykum salaam àbẹ̀rẹ̀ tẹ̀sí talákọ̀ọ́kọ́ ẹni tá a bá parí sọ̀lẹ́ tá se fẹ́ ṣe tasbih ṣé ká ṣe tasbih ká lo tasbih. àbí tẹ̀sùbá. tẹ̀sùbá ṣó lọ́lọ́ lájú àbí ká lo àwọn ọmọ ká wa hmm. ká lo ọmọ ká wa òun lẹ̀sìn islam fi pa wá láṣẹ kì í ṣe pọ́lọ́ lájú òun ni islam fi pa wá láṣẹ hmm. islam ò wá láṣẹ ká lo tẹ̀sùbá kódà nàbì sallallahu alaihi wasallam fi yé wa pé ọwọ́ ọ̀tún ni kẹ́ ẹ lò ọwọ́ yín tẹ̀ wá ń lò tẹ̀ ń fi ń kà ọ́n wọ́n jẹ́ ń tá a fún lọ́rọ̀ sọ tí ó jẹ́rìí gbè fún yín tó bá dijọ́ gbé ndàlù kìyàm. fa innahunna mustantaqatun yawma al-qiyam. bẹ́ẹ̀ ni Imam Abu Dawud àtàwọn míì gbé jáde hmm. ọlọ́run mú wọn sọ̀rọ̀ hmm. wọ́n jẹ́rìí gbè fún yín tó bá dijọ́ gbé ndàlù kìyàm. Hmm. ẹ̀yin náà fi kọ́ra ẹ̀rí pọ̀ rọrùn tẹ́ máa ń sin lu ọmọ kàyín ẹ rí i pé ọkàn yín ọmọ tẹ̀lé ń tẹ̀sí hmm. kò ní kàn jẹ́ pé ẹ̀ ń kàn ń fa tẹ̀sùbá ń fa tẹ̀sùbá ọwọ́ yín ti gbá làdáni ẹ̀ mọ̀ pé ẹ ti dúró hmm. ẹ tún máa ṣe ẹ bá tún gbá làdáni mi ẹ tún ló ti tó dúró hmm. ẹ bá tún gba títí tẹ gbá lè máa mú àjẹkù ti parí <laughs> rárá rárá ẹ máa lu ọmọ kàyín ẹ rí i pọ́ kàyín yọ wá ń tẹ̀sí ẹlẹ́ẹ̀kejì ìbéèrè tẹ́ sírú ọmọ bẹ́ẹ̀ yóò jogun rẹ̀ àbí òní jogun rẹ̀ àwa náà obìnrin léèrè ńgbà tí bàbá kọ ọmọ ńlọmọ sọmọ náà kọ bàbá ń bàbá. tó ìbéèrè náà tó náà bá kọ́ ń bàbá bàbá àwọn gbọ́dọ̀ kú kọ́ máa bọ̀ <laughs> kọ́ wa pé erin ti wó kọ́lọ́bẹ̀ ọyọ ọbẹ̀ o. àmọ́ tó bá pọ́ mọ lọ́dọ̀ bàbá nìkan ìwọ kọ́ ń bàbá rẹ ìwọ jogun rẹ̀. Mm. so tó bá lọ jẹ́ pé ọmọ lọ́ba lọ kú bàbá àwọn ò jogun ẹ̀ mm. tó ló ti kọ́ lọ́mọ. Ah, ẹ dákun ẹ jẹ́ ká ronú dáadáa o hmm. àwọn òbí lóòótọ́ ẹ ṣe wàhálà púpọ̀ lórí ọmọ àìmọye ìpọ́njú lọ bá òbí hmm. lórí bọ́ọ̀mù òṣèjọ́mà hmm. wàláì tọ́lá òbí mi gan wọ́n bí ọmọ tí wọ́n bí ó kú wọ́n tún bí mi ó tún kú wọ́n tún bí mi ó tún kú kọ́lọ́hún tó pé kọ́kàn nù wọ́n yè so àwọn òbí yẹn kẹ́ wọ́n gẹ̀ẹ́ títí tọ́lọ́hún fi ní kó dàgbà so lódodo kìí ṣe gbogbo ìgbà náà lọ́mọ tẹ́ ṣe gbogbo wàhálà ńlẹ́ lórí ní ọmọ ṣe tí ọmọ dùn máa ń hmm. nítorí èèyàn ni gbogbo wa àwọn àṣìṣe ọmọ wáyé hmm. pàápàá jùlọ ọmọdé kí lọmọdé mà hmm. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọmọ ṣe tẹ́ máa rí i pé ó ń ṣẹ̀sí ẹ ṣe sùúrù ẹ fọwọ́ nu gbogbo nítorí ọmọ bá wà wulẹ̀ kó ṣe ẹ máa pa àwọn olùmọ̀ àwọn ẹni tó jẹ́ onílàákàyè tí wọ́n ní màá ń pa tọ́lọ́run wọ́n máa ń pa tànàbì sallallahu alaihi wasallam ẹ máa jẹ́ wọ́n máa bá yín bọ̀ máa yín sọ̀rọ̀ nítorí pé

jazakumullahu khairan zero 09051645438 plus 234 8083293896 four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò náà nù ẹ ló kọ yín o. asalaamualeykum abdullah. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. abdulhamidi náà ló padà wá láti sisi o ìbéèrè kejì tí mo gbàgbé lẹ́ẹ̀kan ni pé obìnrin ló ń ṣe nǹkan nǹkan oṣù rẹ̀ lọ́wọ́. Hmm. ọjọ́ tó máa fi ń ṣe iyèméjì pé ṣé kinní yóò tún wá àbí kò tó wá ṣé ó lẹ́tọ̀ọ́ pé ọkọ rẹ̀ súnmọ́ níjọ́ yẹn àbí kò lẹ́tọ̀ọ́ tó tó bá lẹ́tọ̀ọ́ irú ìwẹ̀ wo lẹ́yìn wẹ̀ nínú méjèèjì ni ṣé ìwẹ̀ jẹ́nẹ́fà ni àbí ìwẹ̀ pé ó parí nǹkan. ń ṣe iyèméjì yọ wà kò ní wà kò tí ì wà kò wá náà ni ó lè súnmọ́ nígbà tó bá tó wá lápè nǹkan wá hmm. lẹ́yìn náà ó ń ṣe iyèméjì pé ó kò ní wá ẹ bára yín lò kò pẹ́ sígbà yẹn ni nǹkan oṣù dé hmm. nígbà tó bá di pé nǹkan oṣù bá dá yóò wẹ̀wẹ̀ méjì papọ̀ ni hmm. yóò wẹ̀ ti jánábà yóò tún wẹ̀ ti hayop hmm. ṣùgbọ́n gbogbo ẹ̀ pẹ̀lú àníyàn méjì wẹ̀ yọ kan pẹ̀lú àníyàn méjì wọ́n fẹ́ wẹ̀wẹ̀ jánábà pẹ̀lú hayop eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. hello. ó kọ yín o. adédèjì yẹmi ló sọ̀rọ̀ látọ̀lú kókó ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. ẹ dákun tí àwọn ọkùnrin tábà lọ kírun ní masjid mm-hmm. àwọn obìnrin tábà wà ní ṣé táwọn náà bá fẹ́ kí àṣùbà ṣé wọ́n máa ka súrà sókè ni àbí bò ni ọlọ́run jọba jẹ. ìbéèrè yìí àti dáhùn rẹ̀ dípẹ́dípẹ́. àwọn obìnrin náà zero nine zero five ó ti já. so tí obìnrin náà bá fẹ́ ṣe sọ̀lá kò sí yàtọ̀ láàrin rẹ̀ àtọkùnrin hmm. àfi tó bá pọ̀ ọkùnrin àjòjì bá ń bẹ níbi tó bá wà ní òdi ní gbòǹsókè níbi tá a ti máa gbòǹsókè àmọ́ nìkan lọ́wọ́ ànulẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àbọ̀n àtàwọn àtọkọ rẹ̀ yóò gbòǹsókè. Hmm. ẹ lọ́wọ́ kọ yín o ó ti já ẹ lọ́wọ́ kọ yín o. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè. láti bo. ìbéèrè yín. ẹgbẹ́ tí ìyàwó sí ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀wà dáadáa àti pé ogójì ọjọ́ ní ẹ̀jẹ̀ tó mọ̀. ọ̀dà tí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bímọ tí ó bá dá lára obìnrin títí ogójì ọjọ́ bá fi kọjá ọ̀rọ̀ oríṣi méjì lọ àfahàn olùmọ̀ alákọ̀ọ́kọ́ sọ pé tógójì ọjọ́ bá ti lè pé gbogbo ẹ̀jẹ̀ tó bá lẹ́yìn rẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ ni hmm. ọ̀rọ̀ oríṣi kejì sọ pé ọgọ́ta ọjọ́ ni. Mm tọ́gọ́tọ̀ ọjọ́ bá pé ẹ̀jẹ̀ tó bá lẹ́yìn rẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ ni. Hmm. so ọ̀rọ̀ tó sọ pé ogójì ọjọ́ ń lágbára nítorí àwọn àdìsí kan wá lórí rẹ̀ látọ̀dọ̀ àwọn ìyá ńlá wa wípé ogójì ọjọ́ náà làwọn obìnrin máa ń dúró dà wọn kọjá rẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam so eléyìí ó múni má lè sọ pé kó dúró hmm. bó tilẹ̀ jẹ́ pé àwọn apá kan náà olùmọ̀ wa sọ pé kó dúró di ọgọ́ta ọjọ́ pàápàá jùlọ tẹ́jẹ̀ yẹn ò bá yí padà hmm. tó pé bẹ́jẹ̀ ti ṣe rí láti bẹ̀rẹ̀ náà nísìnyí tẹ̀síwájú hmm. títí ó fi pé ọgọ́ta àbí hmm. lọ ọgọ́ta fi pé tọ́gọ́ta bá ti wá pè so ìgbà náà ní kọ́ lọ wá wẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tó bá wá lẹ́yìn rẹ̀ kún ẹ̀já rẹ̀ torí ẹ̀ pé kẹ́ ẹ má títí ìyá o ti já. ẹ lọ́wọ́ kọ yín o. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh tí orúkọ yín bẹ́ẹ̀ ti ń pè. rick ló ń sọ̀rọ̀ láti kọ́. ìbéèrè yín. akíwọn lọ sọ àṣà. jẹ́sà aka aka ìwé kan ni tó o dẹ̀ fi ń rinlẹ̀ fún àlùwẹ̀ yẹn pé àwọn tí àkàn ti ṣíwájú kárí kura á ní tó dé. ṣé ń gbọ́ mi sà. naam. hello à ń gbọ́ yín à ń gbọ́ yín ẹjọ́ yá. náà ní pé àwọn ìwé kan ti wá bí àtàwòrán mazabu mhm. àti alukuraan ló ti wá kí kuraan tó dé mhm. àmọ́ ìbéèrè tá a fẹ́ béèrè ni pé nígbà tí ọlọ́run bá sọ pé iná nahnu nazalna zikra wà iná náwó la àfìzù. so nínú àyà yìí wọ́n fi ń jẹ́ kó rin wọ́n fi rinlẹ̀ fún wa pé àwọn òwe tó ṣíwájú yẹn pé wọ́n ti di ọwọ́ bọ̀ àyàfi kuraan nìkan léyìí tó dẹ̀ jẹ́ gbadẹ̀ nígbàgbọ́ táwọn òwe tó ṣíwájú yẹn ni pé ìjẹ́ ṣe àyà yìí náà ṣé kò ṣiṣẹ́ ní orí àwọn èyí tó ti ṣíwájú kí àlùkùránì tó dé ni. alhamdulilayi àkókò àyà tẹ kàn yẹn tó lọ sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun dájúdájú àwa la sọ àlùkùránì kalẹ̀ àwa náà la sì sọ hmm. ọlọ́run tó búra lórí bẹ́ẹ̀ eléyìí ló fà ló fi jẹ́ pé alukur'an la ya'tihil batilu min bayni yadayhi wala min khalfihi ìbàjẹ́ ò lè wọnú alukur'ani gba wájú àbí gbẹ̀yìn hmm. bọ́lọ̀ ti ṣe sọ̀kalẹ̀ gẹ́lẹ́ ìní ń bẹ títí dòní ní oṣù máa bẹ títí tọ́lọ́mọ bọ ẹlẹ́dàá ó fi mú gbẹ̀ndà kìyàmà dé tí ó ka alukur'ani kò lẹ̀. so ṣẹlẹ ṣẹlẹ àwọn òwe tó síwájú ọ̀ràn yẹn ní ká gbà wọn gbọ́ o á hmm. gbàgbọ́ pé lọ́n sọ tírà kan kalẹ̀ tẹ̀wúrọ̀ hmm. ó sọ tírà kan kalẹ̀ injil ó sọ tírà kan kalẹ̀ ibrahim ṣùgbọ́n ìgbàgbọ́ tá a ní sáwọn tíra yìí a ní sí wọn ní odindi ni hmm. wípé ọlọ́run sọ àwọn tíra tí ń jẹ́ bẹ́ẹ̀ kalẹ̀ hmm. ó sì tara tíra yìí pé àwọn èèyàn lọ sídìí kí wọ́n máa jọ́sìn fóònù nìkan kí hmm. wọ́n má fi nǹkan kan mí ìṣòro ogún nínú ìjọsìn so ṣùgbọ́n èyí tí wọ́n ń bẹ lọ́wọ́ àwọn èèyàn nínú àwọn tíra yẹn lónìí àwọn èyí tán ti tọwọ́ bọ̀ ni. Mm so torí pé àwọn tíra tó síwájú ọlọ́run sọ ń pa wọn pé bí mr fẹ́rọ mẹ́ńkítà àbẹ̀là afáwọn èèyàn sọ ni Hmm. ìgbà tá a bá fún yàn ní nǹkan sọ kì í ṣe dandan kó rí sọ hmm. yàtọ̀ sí al Ọlọ́run lèmi ni màá sọ. Hmm ìgbà tó ṣe pọ́lọ̀ náà ní sọ ló fi wà digbí pọ́lọ̀ ti ṣe sọ̀kalẹ̀ títí dòní hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. naam jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbára tẹ̀rọ ètò kọ́lọ́n kọ́ba fi sanwó lẹ́sùn lórí láyé ń bí àti lọ́jọ́ agbóhùn dẹ̀lẹ̀kì yẹ́ẹ̀ma ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr osorobin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina afa ismail àti mustapha afa mustapha jazakumullahu khairan tí wọ́n dìjọ́ kọ́ orin wá ọ̀làdùn níbi lòlókọ̀ mi ọjọ́ mẹ́jọ ní ni jẹ́ kẹ́ pàdé títí ọjọ́ mẹ́jọ náà inshallah ni mò kí wáyé pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. one zero one. one zero one. point one.